الصلاة فعلا ومحمد صلى الله عليه وآله وسلم وعلى إلي النبي وصحابة عليه وبنتي أم صلى النبي صلى الله عليه وسلم في أجوب القيامة قد الله kó fi ìkẹ́ tí a ní ní ọjọ́ alùkọ́mí tó ṣe bí ọjọ́ keje nínú oṣù rọ̀bí awọ́lì ní 1448 ni a fẹ́ bẹ̀rẹ̀ síra Sahih al tó ṣe bí 20 of August 2026. lẹ́yìn ìgbà tí a parí tíra Muwatta lè Imam Malik rahimahullah àwọn fẹ́ bẹ̀rẹ̀ tíra al-Imam al-Bukhari tíra tí ó gbajúmọ̀ jù nínú àwọn tíra wọn òun náà ni <clears throat> afẹ́bẹ̀rẹ̀ báyìí gẹ́gẹ́ bí ṣe sí àwọn afáàsúnna olùkútọ́ bá tẹ́ bẹ̀rẹ̀ síra àwọn afáàkọ̀ọ̀kan bá bí ṣe nígbà tí afẹ́bẹ̀rẹ̀ ti mọ̀wápọ̀ Imam Malik náà nìyẹn a sọ nípa gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni a tún ṣe léyìn náà ìtàn àyìnbámu Bukhari òun náà ni afẹ́gbéyẹ̀wò so alimamu Bukhari alayhi so kìí ṣe ọdún mẹ́wàá kìí ṣe ogún ọdún kìí ṣe ọgbọ̀n ọdún kìí ṣe ogójì ọdún kìí ṣe fifty years sókè wá ní ìyọ́bẹ́ sọ irúfẹ́ ẹni báyìí ṣùgbọ́n rí pé kìí ṣe nǹkan tí èèyàn lè sọ èèyàn kàn rọra mú díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ òun ni yóò fi sọ pé mú ìjẹ̀lẹ̀ pé díẹ̀ yẹn tó sọ́nrí tòun náà ni wọ́n kàn ra mú lọ́sàn gbèsè ayé àwọn tí wọ́n bá fẹ́ sọ̀tàn wọn báyìí. Al-Imam Bukhari alayhi rahmatullah orúkọ wọn ni Muhammad bin Ismail Muhammad gẹ́gẹ́ lórúkọ Al-Imam Bukhari bàbá wọn ní jẹ́ Ismail so kúnníyà tí wọ́n ń jẹ́ tí wọ́n Bukhari ń jẹ́ òun náà ni Abu Abdullah al-Bukhari ará ìlú Bukhari al ẹni pé fari wọn kì í ṣe lárúbáwá sọ̀rọ̀ fashion ni wọn رحمه الله كان ولادته ببخارى عام 194 هجرية الإمام بخاري ودي ودي إمام بخاري ọdún 194 lẹ́yìn hijira táwọn fọ́bá الإمام بخاري wọ́n ní láti kékeré náà ni wọ́ọ̀rọ̀ nùbúùbù الإمام البخاري في الحديث منذ كان صغر àgbàbá ti wà ní kékeré kó ti wà ní kékeré náà ni àpẹẹrẹ ìfẹ́ lámìláka nílẹ̀ hadith náà ló fi máa ń hàn ní ara wọn àwọn ènìyàn tí pípé ní yìí yóò fẹ́ jẹ́ àfà fa فرق بالسرعة أو فعرف بالسرعة شبره أرانتي ọlọ́run kan fi kẹ́ ìmáàmù Bukhari láti kéré òun náà pé ó ti fi máa rí nǹkan ha níbi tí mọ́ á nǹkan bákanáà wọ̀ sí ẹ̀tù fẹ́hẹ̀mì yìí àgbọ́yé rẹ̀ ó gbáyé gan nípa tó nílà káì tó ti tẹ́gbẹ́ rẹ̀ lọ ni bákanáà láti kéré yẹn ní làwọn ti máa ń sọ pé ó ní sùúrù túlù sọ́ọ̀bù túlù sọ́ọ̀bù ó ní sùúrù nínú nǹkan tó bá fẹ́ ṣe tó bá fẹ́ kọ́ gbogbo àwọn nǹkan tó ń sọ yìí nǹkan tí èèyàn máa rí lára èèyàn tí ó bá jẹ́ àfáà nìyẹn ẹni tí ó bá ti ní sòwúrò kí làákàyè rẹ̀ kó sí kalẹ̀ kí àgbọ́yé rẹ̀ kó fẹ̀ wàtọ̀fá obìnrin kí ọpọlọ rẹ̀ kó má irú ẹnìyẹn kò lè jẹ́ àfà alimami Bukhari akékeré gba nǹkan ti wà ní inú ìṣesí wọn ọjọ́ tó ti máa hàn kan ó ní sùúrù lórí ìmọ̀ ṣẹlẹ̀ ní ìtura ti fẹ́ lọ lé kéwú inú rán díẹ̀ ní ìsìn yóò yí sọmọ rí ni eré ń fọ́ yóò yí sọmọ rí yóò sùn ni tó ní eré ń fọ́ òun ní lọ lé kéwú tí wọ́n òun lọ lè ń lajú lé kéwú ni máa lọ lé kéwú náà kọ́ lọ́mọ sùn níbẹ̀ kọ́lẹ̀ lómi àìmọ̀kan ti ń ṣe láti ìlú wọn jìnnàjìnnà ló ti wá o yóò sì máa rántí gbogbo nǹkan tó ṣe pé òun jápa lẹ́rọ àwọn nǹkan báwọn so ọmọ tó bá fẹ́ ya àfà ẹ̀ kì í rí lára rẹ̀ láti kékeré ní ìgbìyànjú yẹn yóò pọ̀ bákan náà ìní àfaradà yóò pọ̀ lára rẹ̀ àmúmọ́ra yóò pọ̀ kọ́lẹ̀ lómi tó bá kọsẹ̀ báyìí nílọ́lẹ́gbẹ̀rún ní mọ́kọsẹ̀ ọ̀rẹ́ ẹjọ́ jáfa so alimọ́n Bukhari kẹsùra irtihalu ulẹ̀ tọ́lá bẹ̀rẹ̀ ilm láti kiri ló ti máa rìn káàkiri láti máa wá àwọn àfá káàkiri láti máa kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn sùkán àfábá fẹ́ ṣọrọ ọ̀rọ̀ Imam Bukhari ọmọ wa mú ọ̀rọ̀ Imam Bukhari kàwá Imam Bukhari dakhaltu Shama ومصر والجزيرة مرتين والبصرة أربع مرات قلني مودي شام مودي مصر مودي الجزيرة مرتين أميجي نمونصر ومنقدع منضبط ما تقبل ما تقدع وأنا بصرة أربع مرات أميجي ناني مولوبي وقمت بالحجاج títàtà àwàm òun lọ lè jòkó sí ìdúdánpẹ̀ ní Hijaz títàtà àwàm ọdún mẹ́fà lòun lò mẹ́ wọ́n ni wàlá ọ́ṣì kàmdà kàtù ilẹ̀ kúfà wà Baghdad máa alìmọ̀ṣẹ̀dìsì ó ní ìfẹ́ wà lè kàgbà tí ma ń lọ sí kúfà àti Baghdad tí kàmọ́ wọ́bẹ̀ ìmọ̀ jáde ìmọ̀ mọ́bẹ̀ ìmọ̀ jáde bá tó gbọ́ pápá kan bẹ́ ètò ń lọ́bẹ̀ nìyẹn máa alìmọ̀ṣẹ̀dìsì pẹ̀lú àwọn àfáà aládìsì nínú ọmọdé ń bá wọn. sọ àfáàní mọ́n bùkọ́ jẹ́ kẹsìrù tàwà dúdí أو تردد على شيوخ الأبي سواء في بلده أو البلدان المحيطة بها àtìlú tí ẹ̀ náà àtìlú tó wà lẹ́gbẹ̀ẹ́gbẹ̀ rẹ̀ mọ́ ń bùkọ́rin wọ́n máa ń kéwú káàkiri lọ́dọ̀ àwọn àfáà bá ti rí pé ẹni yìí á yọ́lọ kẹ́kọ̀ọ́ so ẹ̀wọ̀n olóhun jókòó ní ìjà ọdún mẹ́fà gbáko lòun lò mẹ́ gbólé ń túmọ̀ sí pé n tí a fi ń sọ ìtàn àwọn irú àwọn ìmọ̀ bùkọ́rì kì í ṣe pé a kàn fẹ́ pàlọ́ fúnra wa kábílì ìṣẹ̀mí ayé àwọn àfà wọ́n ṣe lò ó káwọn náà kábílì mọ̀ ló ṣe rìnrìn àjò títí wa náà so ìrọ̀rùn bukọ́rì tí wọ́n ń jí kó yíwa ń bí ní pé a ó jẹni tí ó ní ìkólé kan lérí ìwá ìmà tó kódà ìrọ̀rùn bukọ́rì ọlọ́run padà sánú rẹ̀ débi pé tó bá lọ sọ́dọ̀ àwọn àfáà kan nínú tàwọn ní pé قد كان شيوخه يهابونه ẹ̀rọ àti máa bà wọ́n tó bá ti rí mọ́mù Bukhari tó bá dé wá ní mọ́bílì tí ó àyàfọ́ ó sì làgàrà torí pé kí ni wọ́n níjọ́ kan ní ṣéèkù rẹ̀ Muhammad musalam al-Kindi tara wà fà mọ́mù Bukhari nù òwe kan ní sọ pé kúlà má dákàlà aláyà hádà sọ̀bí irú gbogbo ìgbà tí ọmọ kékeré ọmọ yìí tó bá ti wọlé báyìí tàhàyàrùtù ìdààmú òdì bá mi والتبس علي أمر الحديث ولا أزال ولا أزال خائفا ونور عليه سوتي دارو باقلو يوتي دارو منلو وني ẹ̀rùjù àmọ́ àbáhùn tó lípé kí ni wọ́n bò kọ́rí ẹni tí làákàyè rẹ̀ mú ni tó tó bá gbọ́ kíní kan nìsín ó ti lẹ̀nu tó bá tó sọ nǹkan yẹn ń jọ́ tó bá tó yàtọ̀ yóò bẹ̀rẹ̀ pé bẹ́ẹ̀ sọ́njọ́ ní ìkọni ẹ̀sọ́ ní òní tó ó jẹ́ kí àwọn àfáàtì Imam Bukhari tí ń tó lọ́dọ̀ wọn àwọn gan-an ọmọláńlá ni Imam Bukhari níbi náà akẹ́kọ̀ọ́ òun náà ni àfà so nígbà míì na àfà lè ní ọmọ kéwú ọmọ kéwú yóò ti jẹ́ ìmọ̀ ọmọ kéwú èyí wọ̀n ní kí kó wá lọ kanra mọ́mọ́ ọ̀hún sòtáfà mi bá ní ọmọ tí látàyọ̀ rẹ̀ mú so ìmọ̀ akàrà máa àbí tíṣà ní ìní tó rí ọmọ tó brilliant ní kíláàsì yọmọ bínú yọmọ kàrà máa ọmọ yẹn kò gbọdọ̀ rí bẹ́ẹ̀ sùúrù ẹ̀rọ ṣẹlẹ̀ sínú ìgan rí báyìí Nam mo ní pé irú rẹ̀ náà ṣẹlẹ̀ sí èmi náà rí níjọ́ kan èyí dákọ̀ ènìyàn ìkan tí bá dákọ̀ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ènìyàn wọ́n ní kó o fẹ́ wá kéwú ní kí o lọ rẹ́kẹ́ lọ rẹ́kẹ́ dòrè yìí jẹ́ nìkan tó kéré mo ṣe rí orí ọmọ oyin rẹ̀ àà irú rẹ̀ oyin tó ń fẹ́ kí náà nù ọ̀yà so yàtọ̀ bí yàtọ̀ ń aṣùgbà àṣẹ ìrìnjẹlẹmà ha turba kàfù so mo ka ẹsẹ̀ márùn fún so mo lọ́tọ̀ fún ẹ̀kejì à mo ní ka ìdí mo kà fún ọ náà tó yẹ kí fi ọmọ ọmọ tó mọ ní mà mo tó kọ́ ní máa wọ̀ sí ó lè wọ́n tó mọ̀ á ṣùgbọ́n ní sọ ó ti ké mojú ké fún mojú ké fún gẹ́lẹ́ náà ló ké padà á ṣùgbọ́n náà bá fi mẹ́wàá ti fún ọjọ́ twenty one tó yẹ pé ọ̀sẹ̀ méjì àti parí dòrè olóòfẹ́ tó mọ̀ kọ́ náà níwà ẹnà kọ́ náà tí ní kéwà ọ 10 ní mo kéde so bó ti bẹ̀rẹ̀ ló jọ kan àparí mọ̀kọ́mẹ̀ ọ̀kan ẹ́ ilẹ̀ ibi atárí ìdè náà bá padà sódò àfá àti tẹ̀lé yóò kéwù yẹn tẹ́lẹ̀ wà láì bá gbogbo tó àfá àti kọ́ mi tí mo sọ fún ọ̀run ní à mo ní mo gbọ́ ọmọ kéwù kan ní à ọláwọn ọmọ kéwù tí mo kéwù àfá àtọ́rùn wàláì tó ti bá so àmọ́ ìní dápọ̀ so òun ni pé tí a bá nígbà ọmọ kéwà wọn so ìyẹn máa bínú ìyẹn máa pẹ́jọ rẹ̀ tí wà láàrin pọ̀ fún mi kan rùn ìmọ̀ rí sùkì rẹ̀ bá jẹ pé òun náà ti ké bọ́lọ̀ ṣe ìdáná so òun ni pé bí wọ́n bùkọ́ rí bí wọ́n ṣe rí nìyẹn náà Al-Imam Bukhari nínú àwọn ìgbìyànjú wọn فالشيء تعالى طبعا سيتوني قصد البخاري مكة المكرمة لأداء فريضة الحج الله في حج تو حج توالو فوجد فرصة فواقية wọ́n pé àǹfàní lọ́lá nílé láti fi pàdé àwọn àfá aládìíkì ní ìlú mọ́ta àti Madina. ṣùgbọ́n tó kẹrì yá ọ̀padà wá lọ lè jó ní Mọ̀dínà láti fi wá láti fi ta àrí rọ àwọn àfá tọ̀ gbogbo tá ń sọ yìí kò sí pé ìpín yìí ìpín ìpín yìí فإن بلوغه سن bá ti jòkó sí la láti gbà wọn ṣùgbọ́n ó sì mọ̀ pé ìmà iná yìí ọ̀rọ̀ kan bẹ táwọn afá máa ń sọ wípé àlùmọ́ Bukhari ìgbà tó wà ní kékeré tí a di ọmọ ọdún méjì kankan àbí ọjọ́ ọmọ ọdún mẹ́rin pé ojú ti ìmọ̀ Bukhari ṣètò ṣe pé ojú yẹn kò fẹ́ rí nàmá sọ̀rọ̀ afá ní màmá rẹ̀ ó sì tọ́jú rẹ̀ màmá rẹ̀ ọbẹ̀ lọ́wọ́ ọba torí ìmọ̀mù kan rí kò ní bàbá láti kékeré ìyá rẹ̀ náà ni ó ń mójútó so ọbẹ̀ lọ́wọ́ ọlọ́wọ́ bá jìrì ṣe kò ń bẹ́ wọ́n ti ní kí ojú rẹ̀ kí kó sàn tó náà ni ẹgbẹ́ sọ pé mọ́mù kan afọ́jú ni mọ́mù kan rí ìsàfọ́jú ojú dùn wọ́n ọlọ́run ti padà ní kí ojú yẹn kó là so ìgbà tí wọ́n di ọmọ ẹntì tó di ọmọ ẹntì yìí làwọn ló ti bẹ̀rẹ̀ sí ní bẹ̀rẹ̀ mọ́ kọ tíra tíra kọ́kọ́ tó kọ́kọ́ ọmọ ẹntì yìí ni so náà ni mọ́n bùkọ́ nínú sọ pé lọ́mọ tó ẹn fi sàmẹ́ni àṣàrà sẹ́nà nígbà tí mo di ọmọ ọdún méjìdínlógún sọ̀nọ́tù ìgbà yẹn ni wọ́n kọ síra qadaya as-sahaba wat-tabi'in àkọ́kọ́ síra tí lọ́nà Bukhari kọ́kọ́ nù nínú àwọn ọ̀rọ̀ tó ní àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú àwọn sahaba àtàwọn tabi'in ó lẹ́yìn ìgbà náà tún mọ́ صنفت تاريخ الكبير مواشي ترى تنقل تاريخ الكبير في الماضينا قل عن المدينة متشين عند قبر النبي صلى الله عليه وسلم olóhùn wà ní ẹgbẹ́ sàárẹ́ ànábì sallallahu alaihi wasallam fi layali al-muqnira ní àwọn òru tí òṣùpá yọ ń bẹ̀ ẹni pé ní twelve thirteen fourteen fifteen mélòó ń kọ síra yẹn. alimami Bukhari rahimahullah nínú àwọn ìwà táwọn afáàrí ni pé la yujari wa la yubari fi hibri al tí ń tọ́lọ̀ ọba ti dá lẹ́dà tọ́lọ̀ ti sàánú rẹ̀ òun náà ni pé kìí ṣẹni tí yẹn ni ní ó bá jiyàn àrí lórí bá ṣe fanfa nípa ọ̀rọ̀ àrí bóyá sánádù ni bóyá mọ́tínà ni so kìí ṣẹni tí yẹn ni bá ṣe fanfa because ọlọ́run ní kí ọ̀dà ní ojú púpọ̀ jù so Al-Imam Bukhari láàrin bọ́lọ̀ ṣe dá lọ́lá tó kún ní kúwọ́tọ̀ ṣíbù so ogbẹ́gbẹ́ wọ́n sọ ó ní ọwà lọ sí lùgbẹ́kùn ní Samarkand Samarkand yẹn wọ́n ṣánà àbẹ̀ arba àti mílẹ̀ ilẹ̀ náà ilẹ̀ ṣẹ̀lì àwọn 400 àwọn afá aládìsì àwọn ni wọ́n péjọ wọ́n ti gbọ́ pé ọmọ kan bọ̀ pé àfáà ni àmọ́ ọ̀dọ̀ ni ó dá ìlójú nípa ọ̀rọ̀ hadith àwọn àfáàdì 400 ni wọ́n kúra wọn jọ wọ́n tẹ̀lé ṣinú òhùn wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe àdánwò wọ́n tẹ́sì rẹ̀ ni a ń da mọ́tún àdíṣì rú ṣùgbọ́n wọ́n ni kí sọ sí àdéhùn yìí ó wà ní sámẹ́lì rẹ̀ yìí lágbájá òun ló kìí ṣe lágbájá so fàárọ̀já àkúlẹ̀ hadith ilẹ̀ ìtìláàdì yìí gbogbo hadith kọ̀kọ́ dá sí sámẹ́lì gbogbo pátápátá padà wá rí pé á ah, ọmọ yìí bí wọ́n ṣe ròyìn lọ ní ìtàrọ̀ fúlà olùfọ́bìlà wọ́n ni pé ah, ọmọ yìí ah, ọlọ́ndàlọ́lá so bákanáà alimam Bukhari ìgbà tí ọwọ́ غمار التصريف منذ حداثة سنه يبقى يشرط واجب كتو كنا هنا أما فيما يخص الأمصار الإسلامية اللي صدر الآن إليها ليسمع من شيوخها أولا لوتي ما مخالف كو ونقبقا ودي مكة ودي بغداد ودي بصرة ودي كوفة ودي الشام عسقلاني حمص دمشق أتوان لومي لولش ليتي ناني الإمام البخاري نوجب له لي قيو tòní bá tọ́ra wọ́n pàdé nù ánsìn tó pàdé nù ánsìn wọ́n ànsọ̀rí àti wàbí kúfà ní kúfà wọ́n pàdé wàbí ìjọba ibn Musa nínú àwọn afọ àwọn ni ní sham lẹ́bí tó pàdé Abul Mughira al-Faryabi àti Faryabi ní Asqalan ó pàdé ẹ̀dọ́kọ̀ ní Adam nínú àwọn afọ aláàbí ní Hims ó pàdé Abil ní Damascus ọpàdé àbí mọ́sàn so gbogbo wọn ó kẹ́ hadith ní ọ̀dọ̀ gbogbo wọn so Imam Bukhari wọn kọ tírà hadith wà haddatha wọn tó kọ́ ìyàn ní hadith so wọ́n máa fi wájú ṣáàrọ̀ tún wàrúwẹ̀ àníwò Tirmidhi wọ́n ní kódà Imam Malik Imam ní orí ààyè fún ìmọ̀ bíbísí pẹ̀lú mà sọ àti àìsàn wọ́n ní níbi ojú ọlá yìí ìfẹ́ sí irun orílẹ̀ irun látara ìráyé látara oorun látara àìsàn látara wàhálà so lára àwọn tọ́kí lọ́dọ̀ ọmọ tí ó ní ọmọ kí ó alimọ́ Bukhari ni Muhammad bin Nasir al-Marwazi nínú àwọn ọmọ tí ó mọ́mù kan rí ni ọkọ̀ ìkọ́nà ní mọ̀kíní àti ibn Khuzaima tó ṣe sọ̀híhù Khuzaima ibn Khuzaima nínú ọmọ tí ó mọ́mù kan rí ni bẹ́ẹ̀ náà ni Abu Dawud tó ṣe tó Abi Dawud ṣe obí tó imam bukhari abu dawud at-tajistani subakana àti abu hamid bin sharqi àti mansur bin muhammad àti al-baz dawish kọ́lá àti imam muslim tó ti sahihu muslim inú àwọn tí imam malik so imam bukhari tí wọ́n kọ́ ní kí ó yẹ náà kọ́ tó kàdí lọ́dọ̀ wọn náà tó tó kí ó lọ́dọ̀ wọn tó tó gbọ́ ìmọ̀ lọ́dọ̀ wọn òun náà ni àbí Isa at-Tirmidhi àti Abu Hatim wa Ibrahim al-Sahaki al-Harbi wàtàwọn àti Ibn Abi Dunya tó náà àwọn afáńlá ńlá náà ni wọ́n kí wọ́n ti Muslim al-Hajjaj so àwọn àfà kìí ṣe ọ̀kan wọ́n pọ̀ rẹpẹtẹ lè pé gbogbo ọ̀yẹ́yàn asnáwó ala al-Bukhari tó ní ọ̀rọ̀ rí sọmọ́sọ nípa Imam Bukhari dáwọn tó jẹ́ àwọn akẹgbẹ́ wọn inú àwọn àfà àtàwọn àfà aládì tí pé wọ́n gbà pé á ah, ọlọ́wọ́ bá dá lọ́lá ọlọ́wọ́ ti tì í wájú láàrin àwọn وعرفوا قدره ووزنه العلمي wọ́n mọ̀ pé á èèyàn pàtàkì lẹ́ni yìí á ìmọ̀ rẹ̀ kò lẹ́gbẹ́ pàtàkì jùlọ níbi mímọ̀ àwọn àsànílù àwọn àsànílù hadith wọ́n mọ̀ pé á kìí ṣe gbẹ́ ẹni bọ́ọ̀dì alimamu ahmed bin hanbal alayhi rahmatullah so ó ń sọ nípa imamu ahmed ó ní máa akọrọ jáde Khurasan nípìlá ó ní ìlú pẹ̀lú Khurasan ó ní nílùú rẹ̀ ó ní kò mú àwọn òrí ẹnìkan tí ó rí bí rẹ̀ rí Khurasan ò pòdúsì irú ọmọ kan tó dà gẹ́gẹ́ bí Imam Bukhari rí Ali ibn Madini gbà sọ̀rọ̀ nípa Imam Bukhari ó ní lam yara al-Bukhariyu mithla nafsihi ó ní mọ́mù kọ́rí gan ogun ọ̀rẹ́ ń tọ́jọ́ orí ìgbẹ́ta ni mo lè pẹ́ alágbájá ah, o ní akéèké jọra wa níbi ẹ̀bùn tọ́lọ́wọ́n bá bùn mọ́mù kọ́rí gan ẹni kò rí rẹ̀ rí so bẹ́ẹ̀ ni àfàtọ́pẹ̀ ní Mahmud bin Nadr bin Sahl al-Shafi'i kun Basra nígbà tó wọ Basra àti Sham àti Hijaz àti Kufa ورأيت علماءها هو من قد وافاها كلما جرى ذكر محمد بن إسماعيل البخاري كما تنصر من بخاري باي آه فضلوه على أنفسهم ون من بخاري جوا ولا ون ون آه إليه جوا ولا تو هنا وافا أحمد بن حمدون القصار ون رأيت مسلم بن حجاج جاء إلى البخاري ولو ري مسلم ما مسلم ó wá tọ́dọ̀ mọ́ bukhari faqabbala bayna aynayhi ó wá وقال أواني دعني أقبل رجليك يا أستاذ الأساسي جين يا يسري وافا لله تجي أفا قبوا وافا وسير المحدثين والجولود قبوا ولديسي وطبيب الحديث فعل له واللي treat o lè tọ́jú àdìsí àdìsí tó bá rẹ̀ ọmọ bó ṣe tọ́jú rẹ̀ kọ́lá Tirmidhi Imam Tirmidhi òun náà tó sọ ti ẹ̀ pé lam ara bil Iraq wala bi Khurasan fi ma'na al-ilal wa tarikh ومعرفة الأسانيد أعلم من البخاري أو أعلم من البخاري ونحن gbogbo Khurasan ni owó orí ẹnìkan tó bá di pé ọ̀rọ̀ ìmọ̀ hadith ṣẹlẹ̀ ah àti sanadi ohun òrìyàn tó lè gbé ìmọ̀mù al-Bukhari bákanẹ̀ tó wọ́n Ibn Khuzaymah ẹ̀rù wọ́n tán ká ilẹ̀ nìsìn ní àwọn ọmọ kéwù rẹ̀ náà ni àwọn náà ń sọ̀rọ̀ rẹ̀ ẹlòmí àfá rẹ̀ aburú ní ọmọ أعلم بحديث رسول الله صلى الله عليه وسلم ولن طم لحديث ولا أحفظ له من محمد بالإسماعيل البخاري تطت إمام بخاري سوى يوبي أما أفا وليش ليس يتعنطى جمع كيو أتعنطى صمت كيو باش ينصر إمام بخاري سوى يقول يوفي أنك gbogbo ayé ni wọ́n fẹ́ fẹ́ràn Imam Bukhari tani wọ́n ní àwọn ìkàkàn bẹ̀ pípẹ́ tẹ́wàá fẹ́ sọ ìtàn Imam Bukhari tẹ́ ẹ̀ bá tí ì sọ ìtàn yẹn ìtàn mọ́ Bukhari ò tí ì pín wọ́n ní lákìn bẹ̀rọ kan ní ṣáádà ti kúlẹ̀ àwọn láìlò ìlànà ilẹ̀ àjìlá so wọ́n ní bí àwọn afáàlá ńlá ṣe ń sọ pé áá ìyẹn ńlá lẹ́ni yìí afáàlá ńlá ni wọ́n ní wàyí náà Bukhari yalam gbèrò aburú wọ́n ní kàmá owó adáàbò kẹfìrú mi náà tó bọ́pọ̀lọpọ̀ yẹn ṣe rí nìyẹn o fi kó lè zamani wọn makan ní gbogbo ààyè àti gbogbo ìgbà ṣùgbọ́n àwọn sọ́ba fẹ́ràn rẹ àkóso ìwà pé afẹ́kọ́ wó ni táwọn kan bá ń fẹ́ gíga rẹ àkóso mọ́ ní àwọn afẹ́kọ́ ni so malik ah, imamu bukhari irú ẹ̀sẹ̀lẹ̀ sí òun náà wọ́n ní tó kọ́ fa mẹ́ṣinatu bukhari ṣe pé tàbá imamu ahmed imamu bukhari náà ní mẹ́ṣínà tiwọn náà àdánwò láńlá tó bá wọn so yẹn ni pé ń dámá àrọ́dá kí ló ti fa àdánwò yẹn o ni pé amir min al-umara àrọ́dá an yà tíyà lè yọ ẹlẹ́mà àbúná àwò ọba àlú ni ó wá pè bọ́m̀bù kọ́ rí pé wá dákùn ọba bá kọ́mọ wá kọ́ àwọn ọmọ mi ní ẹ̀kọ́ nínú ààfin ni ọ̀yẹ́sùmọ̀ ìrú nínú káwọn yìí máa kọ́ àdéhùn lọ́dọ̀ rẹ̀ غير أن البخاري لم يوافق على هذا الطلب ورفضه ما ملك إمام البخاري ونعا أوه لي شبه قبانتي ríkwẹ́tì tí ọba wọn ń fẹ́ lọ́dọ̀ rẹ̀ bùkọ́ rí ó gbà á ah, kí ní ẹwà dùn yẹn ọ̀dọ́ọba ṣẹ́mà ọmọ òkú tí lòun fẹ́ mú tó wọ́n mú tí tó pé àwọn ah, ẹ̀kínú rẹ̀gún ti ẹ̀dùn kí mo ní kó mọ wá bá mi kọ́ àwọn ọmọ mi mọ́mú Bukhari nítorí sì dúró lórí ni pé a ah, ìmà ìyẹn mọ́ lọ lè ń bá ìmà ni ìmọ̀ lè ń bá ìmà so kìrìkú yẹn mọ́ lọ lè gbé ìmọ̀ báyà ní tí wọ́n bùkọ́rí dúró nìyẹn àmọ́ ọ̀rọ̀ yẹn kò tán ọba o ọba sọ ọ dùn ìgbà tó di pé àwọn ọlọ́tẹ̀ bẹ̀rẹ̀ ṣẹ́mà ọba àwọn ò ní tó afa ṣe pẹ̀lú ni wọ́n pè àfá kan ní Muhammad bin Yahya az-Zuhli tó àfá yẹn náà jẹ́ àfá lánlá àwọn gbà tí Imam Bukhari dìde ránà Imam Bukhari orípọ̀ mẹ́ta tó ń rè so jọ́mi yàn jọ́mi wá ṣe àfá yẹn àfá pé kí ni nǹkan bá ti fọ́kùnrin yìí wọ́n wá pé Imam Bukhari yẹ kúrò rí an na lábọ́bọ̀ hù bí Qur'an makhluk ọ̀rọ̀ kọ́lùkùn Qur'an òun ni wọ́n yí sí mọ́ lọ́wọ́ wọ́n wá ní sọ pé lábọ́bọ̀ hù bí Qur'an makhluk wípé tí n bá ka al-Qur'an lábọ́bí bí Qur'an makhluk so wọ́n lóun náà sọ pé gbólóhùn tí mọ̀ tí mọ̀ kùránù tí bá ka kùránù gbólóhùn mi tí bá ka kùránù màkàlùkù ni ṣe ti mọ̀ pé tí a bá ní alkùránù màkàlùkù ìyẹn ti di ìyẹn bọ́ sínú àkídà àwọn jahmiya nù so àmọ́ tí wọ́n sọ kìí pẹ́ ní pé tí ń sọ nù nǹkan tó àìláìsọ ni pé tẹ̀pẹ́ tó wáyé pé wọ́n bá fẹ́ wá ṣe tẹ̀mù yìí tó bá ní ẹ̀bá lè láwù bí bil Qur'an makhluk pé bí bá ti ń ka Qur'an yìí kíkà tèmi ni ni mò ń ka ohun mi ni ń ka àmọ́ wal maqru'u ghayr makhluk so níwọ̀n àwọn apá tó mọ́ wọ́n ń ṣọ́ra wípé láwùdí bil Qur'an makhluk yẹn náà wípé انت كما ذلك القرآن كلام الله غير مخلوق سكتما تبالي في لفظي بالقرآن مخلوق والمقروء غير غير مخلوق صافاني كوتني او رجو كانو بس مي توما غا غا غا غا غا وني غا كانو اقرأ سبحان أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد سبحان أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد سبحان له أمياكن مخلوق ترون مني أما المقروء انت انت عايزاني قرآن gẹ́rù mọ́kànlọ́ so ọ̀rọ̀ ẹni wọ́n wá lọ wọ́n tààlọ̀ lè lọ bá ọba nke a nke ń wí ní o so fàháwàlá yẹni àyẹ́sìrìfà náà ànìsìmẹ́ ìmìnìhù ọ̀rọ̀ ẹni wọ́n sọ wọ́n fi fẹ́ kí àwọn èèyàn mọ́ lẹ́sìn sí Imam Bukhari máa tó alkọ̀ọ́kọ̀lọ̀ gbáà ní àwọn èèyàn tí wọ́n ní iye tí wọ́n ṣe ká sókè yẹn ló dùn Muhammad bin Yahya az-Zuhri so afáláńlá làwọn náà ó alùsùn náà ni sókè yẹn ló ṣe ìtara yẹn kìí ta àwọn ìjọ́mí ènìyàn ọba mọ́ kìí ṣe ìmọ̀ràn uh, Bukhari so ọlọmọ lọ́rùn so ó sì ṣe orí tọ̀sílì orí ṣe ilá an wọ́tọ̀ lẹ́bí ilá amúra ilá an yẹ amúra bí na fi yí min tilkal bilad kọ́lọ̀kọ́lá pàdé pé ẹjá lè kó lù ènìyàn ilé ọba kídà rẹ̀ jẹ́ mọ́ lọ́wọ́ o gbogbo tẹ́ka ti ṣe lára àwọn èèyàn láti jọ yìí yọ́dà gbogbo o so ọba náà wọ́n pẹ̀ ẹ́ ah, ṣé gbogbo sẹ́yìn tẹ̀ ṣe so ah, yóò bàjẹ́ rẹ̀ yóò bàjẹ́ o ẹlẹ́kọ́lù kí ní ká ẹlẹ́kọ́lù ni o bí wà ẹ́ tọ́ba náà bá fi léṣe sí nǹkan tó ń wí òun náà ti ní kínníkínní mọ́mù kan rí sínú ti ẹ́ bẹ́ẹ̀ náà yóò jọ rẹ̀ lójú mo ṣe ní kó àwọn bá mi kó àwọn ọmọ ilé ń jò ní iná nìyẹn tó takú ó lóun lè wá sòbí náà sò ẹ̀kọ́ náà lélẹ́yìí fáwa náà tó túnmọ̀ sí pé tó wá pé nǹkan kan bá sí láàrin àwọn àti ọba àwọn gbogbo ìtítọ́ dáhùn kò ní lọ so náà ní gbà ní èèyàn máa ń tẹ̀ èèyàn máa ń tẹ̀ fún nǹkan ní ìtìwájú pé nǹkan tí ó àfẹ́kì rẹ ni kúrò kí mọ́ bùkọ́ lọ ní á ah, ní ìníráyè

ìsọpẹ́sẹ̀ ni o bí a ti ṣe ìdí ẹ̀ wọ́n bá tẹ̀ fún ní consideration ìkí ah sísọ ah olùdí ọba ìlú fúnra ètò oríṣẹ́ sí lára dáadáa gan ètò tó ronú ọ̀rọ̀ ah, àwọn ọmọ yìí àmọ́ táwọn ọ̀pàdà yà lọ́jọ́ wájú jẹ́ wá táìmù fún ọgbọ́n ètò ọdún ní tó nà nínú àfihàn gẹ́gẹ́ náà so àmẹ́rin ọlọ́run ò ní kí ẹni wọ́n lọ sírò nǹkan báyẹn torí àwọn àǹfààní tí wọ́n mẹ́rin àwọn àfà náà nìyẹn so ṣẹ́ríro eléyìí nìsìn ẹni tí kò bá wà ní kó márata àbí kó mara al'akademiya kúrò lè káwọn mẹ́rin pípẹ́ wọ́n bí wọ́n Bukhari so táwọn èèyàn ní ò láìṣẹ́ sáwọn àyà abúrò Bukhari so bọ̀ kí ní ẹ̀ ó yí odidi ọwọ́ odidi ọba ìlú kó rí kan sí nǹkan lọ́wọ́ tí ó ti tọ́nà ìdáhùn pé à ah, ah. so àwọn náà nínú àwọn nǹkan táwọn náà wò náà bọ̀ tí dáwọn èèyàn kó sì pé wọ́n wò ní pé èèyàn mọ́ lọ́lẹ̀ ń báyìí mọ̀ ni ìnáma yóò tẹ́l ilmu wala ya'ti èèyàn mọ́ wá báyìí mọ̀ ni ní wá báyà so ń táwọn wò nìyẹn so rahimahullahu ta'ala tòótọ́ ìgbà tó bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ yìí wọ́n lè mọ́ nǹkan mọ́ bùkọ́rí kò ní ìlú yẹn o wọ́n wá dájú kọ ìlú kan tó ń pè ní kọ́rẹ́ntìk àbí kọ́rtank náà mọ́ bùkọ́rí wá ń gbé tí wọ́n ní ọ̀dà ẹgẹ́ bí farsakhin ní samarkand bí kọ́ lè kó nínú ibi gangan kọ́ lè gbé ẹ̀yìn ìlú kan so fanazala inda aqarib lahu biha ọ̀dọ̀ àwọn fámìlì rẹ̀ kan lọ́rọ̀ lè dé sí wàbáyà àrọ̀ alfitan ọdún tó bí sínú ìdáwà pọ̀ nílò tó lọ náà wọ́n tó fi lọ́rùn kalẹ̀ ń bẹ̀rẹ̀ wọ́n láyé pọ̀ wọ́n torí kí àwọn àdábì sínú ẹ̀sìn lọ́rùn àbíká má jẹ́ kí tìtìnà owó bá ní so bẹ́ẹ̀ sì ni lọ́wọ́ náà àdé pé wọ́n yíra àrọ́ta bí kọ́wọ́mẹ́ fitnatan fatawọ́fẹ́nà ilẹ̀ ìka gọ́yìnà mọ̀tòní wípé tí wọ́n pípẹ́ sínú ọba máa ṣẹlẹ̀ ọlọ́run jẹ́ kí n padà wá sọ́dọ̀ rẹ má jẹ́ kí n ní bó ṣe Bukhari mọ́ Bukhari bá kú ikú wọn ṣe lè bí ọjọ́ òru ọjọ́ ẹ̀dùn fit tó lẹ́yìn sọ̀rọ̀ ẹ̀ńdà tó ń kírun ṣáì lọ́wọ́ so wọ́n wá kírun sí ní ọjọ́ kejì ọdún ìgbà tó kírun zoro kan lọ́jọ́ ọdún ọjọ́ kejì náà wá kírun sí mọ́mbù kan lílà so wọ́n wá lo sítà ọkàn sí náà wọ́n gbà ẹ́ bí ọjọ́ ọdún two hundred and fifty six so nígbà tí mọ́mbù kan ló wá pé wọ́n jẹ́ bí two years náà ni wọ́n lò láyé tó ẹ́ pé gbogbo ìtàtà àwọn amú yàrá mú dédé díẹ̀ dédé díẹ̀ díẹ̀ díẹ̀ ìdí yẹn fi two years pé tó wúlẹ̀ ń lọ sọ́tán láàrin ìgbà díẹ̀ yìí tó kọ́lọ́kọ́ wa kẹ́ àlùmọ́ọ́mù bọ̀kọ́rì nínú àwọn iṣẹ́ tó wá ṣe tó tóbi jù tó kún náà ló ti gbajúmọ̀ jù òun náà ni kíkọ́ sàṣẹ́ ó al-Bukhari wọ́n láwọn tíra mi tí wọ́n kọ náà so al-adab al-mufrad tíra hadith náà ni so khalqu yani khalqu af'al al-ibad àwọn hadith náà ni wọ́n kó síbẹ̀ so àmọ́ lápapọ̀ tíra tí ó jẹ́ tíra tó tóbi jù tó sì àbí tíra tí ó gbajúmọ̀ jù òun náà ni tíra al-jami'u as-sahih so هنا وقال ان جامع الصحيح نقرا على الصحيح البخاري رحم الله الإمام البخاري نعم باب كتاب يعني كتاب بدء الوحي بسم الله الرحمن الرحيم يقول رحمه الله تعالى كتاب بدء الوحي قال الشيخ الامام الحافظ أبو عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن مغيرة البخاري رحمه الله تعالى آمين باب كيف كان بدء الوحي إلى رسول الله صلى الله عليه وسلم وقول الله عز وجل وقول الله جل ذكره إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعد من بعده حدثنا الحميدي عبد الله بن الزبير قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع علقبة بن وقاص الليثي يقول سمعت عمر بن الخطاب رضي الله عنه على المنبر قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى الله من كانت هجرته إلى الدنيا يصيبها أو إلى امرأة ينكرها فهجرته إلى ما هاج والليل نعم آه، tíra alimami Bukhari wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú kìtàbù badi ilwahayi tó túnmọ̀ sí pé tàbáwo tíra imamu Malik sọ bí àwọn náà ṣe gbé tẹ̀bùwébù wọn kalẹ̀ lọ́yẹ̀ ṣe bọ́ṣe tó nílò àwọn náà ṣe tó ó gbé kìtàbù wa lábẹ́ kìtàbù ni àwọn abwab yóò wà wà ń bẹ̀. in ti máa ń Bukhari ti bẹ̀rẹ̀ ní kìtàbù badi'il wahyi bí wahyi ṣe bẹ̀rẹ̀ ìdápẹ̀ ni wahyi òun náà ni bí annabi ṣe rán màláíkà Jibrilu ìròyìn nípa ẹ̀sìn kó máa mú alkọ̀án wá fún kójíkó yẹ pé annabi ọlọ́run ni òun tó ló ń pè ní alwahi الشيخ الإمام الحافظ أبو عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة البخاري رحمه الله تعالى يعني كي إمام بخاري أولا نوان صحيح ويقال لي محمد بن إسماعيل فصبعي باب كيف بدي الوحي إلى رسول الله وني أجونا ورنطا بي وحي إرنشة بشبر وبا النبي صلى الله عليه وسلم سو أقوم ويا قرآن وقرآن وقول الله جل ذكره الله سبحانه إنا أوحينا إليك دعنا جوا والله وضع أولا رنس سوى النبي كما أوحينا كما أوحينا إلى نوح أجب عشرين رنس النبي نوح والنبي جينا من بعده àti àwọn ànábì míì lẹ́yìn rẹ̀ so Imam Bukhari wọ́n fi àyà yìí ṣẹ̀rí láti fi rinlẹ̀ pé Al-Qur'an tó fi rinlẹ̀ pé ọlọ́run ọba ló rán ni sí ànábì sallallahu alaihi wasallam ó fi wáhàyí ó fi iṣẹ́ ó fi ránjẹ́ sí kí wá ṣe rí ànábì nìkan ló ti bẹ̀rẹ̀ lérí nàbí Allah Nuh náà ni òun ni àkọ́kọ́ mùrùsẹ̀lẹ́yìn àwọn òjíṣẹ́ àtàwọn ànábì mìíràn lẹ́yìn rẹ̀ bẹ́ẹ̀ tùnà táwọn afábá ní pé awwalu rusul nàbí Allah Ibrahim tòun ti bẹ́ẹ̀ kọ̀ tako kí wọ́n ní awwalu anbiya nàbí Allah Adam so ànábì ọlọ́run ni ànábì Adam àmọ́ ọlọ́run ò pa máa sọ àwọn nǹkan yẹn fún àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ so àwọn afáàní ọ̀nà kan nìyí òun ọ̀nà kejì ní pé ní tí ó lè jẹ́ kí ó yá máa jíṣẹ́ máa kọ̀ fáwọn èèyàn kò tí ìdí ń gbà kò ṣẹbọ ní ayé nàbí lọ́ọ̀yì náà náà bẹ̀rẹ̀ lọ́dún wa gbé àlẹ́bí ji pé ọ̀yọ́yọ́yá ah, títí tó fi dé rí anẹ́bì náà nílẹ̀ anẹ́bì náà nílẹ̀ àwọn ẹgbẹ́ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣẹbọ tí wọ́n mú nǹkan ní ìtẹ́wé ẹ̀tọ́ ọlọ́wọ́ bá fún nǹkan ní orí anẹ́bì náà ló ti bẹ̀rẹ̀ ọlọ́run wa ràn dìde náà àmọ́ tákọ́ fi bẹ̀rẹ̀ rẹ̀ so wọ́n ní àdísì alqama bin abi waqas al-laythi yaqul sami'tu umar bin khattab radiyallahu anhu ala al-minbar olóngbọ́ tí umar ń sọ lórí mímbàrí سمعت رسول الله صلى الله عليه وسلم أبرني هنا أخبرتي عن نبيني إنما الأعمال بالنيات حديث أقوى من بقولي في بلده gbogbo iṣẹ́ tí ẹ̀bá rẹ̀ ṣe láyé tó jẹ́ iṣẹ́ iṣẹ́ ẹ̀sìn pẹ̀lú àníyàn ni o ìyẹn máa ní àníyàn ni o pé mo fẹ́ sẹ́sìn sọ̀rọ̀ àníyàn ni wọ́n kọ́ fi bẹ̀rẹ̀ nítorí pé kí ni torí bí ọ̀rọ̀ àníyàn ti ti kókó nínú ìbáadà so àníyàn lámọ́ fi ń dá aláàdámọ̀ yàtọ̀ sí ìbáadà ẹn tó gbé omi ní ìtọ́kàn dá omi sí ọwọ́ rẹ̀ ó fọwọ́ ó bomi sẹ́nu bóyá gbá bọ́ọ̀lù sẹ́ni lọ́wọ́ pé ara mi yíma àbó sáré lọ́rẹ̀ àbí kóòrìn lọ́wọ́ pé ara mi ó ti bomi sẹ́nu ó ti bomi sójú ó ti fọ ilé ọ̀fọ̀ apá ó ṣẹ̀ṣẹ̀ so kò sì lẹ́ni pé àlùwàlá lòun ṣe kò ní àníyàn lọ́kàn pé àlùwàlá wọn fẹ́ ṣe kò gbọ́dọ̀ fi kírun torí pé kí ni ọkàn ṣan ara lásán ni kò lẹ́ni pé òun fẹ́ ṣe àlùwàlá ni so àmọ́ bí nìyà tó gbóṣẹ́ tí wọ́n fẹ́ ṣe ìyẹn gbọ́dọ̀ láníyàn ọ̀kan ní ẹ̀dẹ̀ lẹ́yìn náà ìyẹn gbọ́dọ̀ ṣe ń torítọ́ ọlọ́run bọ́lọ̀ ni wọ́n ṣe fún wọ́n ni wà iná máa lè kó lè mọ́rẹ́ ìmáà náà wá gbogbo mi ènìyàn kọ̀ọ̀kan náà ni wọ́n máa ní nǹkan tó ohun tó bá gbà lérò ohun tó bá ní láníyàn náà ni ó jẹ́ tiẹ̀ wọ́n ni wà mọ́ ń kí á náà ti ìjẹ́rọ́ tó ilẹ̀ tó nìyà ẹni tó bá ṣe pé ìjíra rẹ̀ nítorí ayé ni ó kò ní mọ́ká ọmọ Madina nítorí ayé ìsìnbò wa alẹ́gbẹ̀ yóò rí ayé yẹn àwọn ìlẹ́mọ́rọ̀ àìsín yẹn kì í wà àbí obìnrin torí obìnrin ló fi lọ tó fẹ́ fẹ́ yóò kúkú fẹ́ àwọn ìmọ̀rọ̀ àìsín yẹn kì wà àbíkání ti yẹ́ tó ilẹ̀ dúnìyà yusibu wa tó fẹ́ ní ó ṣe ìjírá nítorí ayé tó fẹ́ ní ayé tí ń wá áwọn ìmọ̀rọ̀ àti nàbí nítorí obìnrin yẹ̀ǹkí òhá tó fẹ́ fẹ́ anábì ní fa ìjírọ́tù ìlànà hajara ilé ṣe rí ìjírá rẹ̀ tó ṣe yẹn ìkó ní ààyè kan bọ́ sáyè kan rẹ̀ yẹn nítorí tó fi sínà ní ó jẹ́ lára rẹ̀ tó bá jẹ́ pé nítorí tọ́lọ́rùn yóò ní lára torí tọ́lọ́rùn tó bá jẹ́ pé nítorí ayé bá ní yóò ní lára torí táyé sáfẹ́ nítorí tó bìnrin ní yóò ní lára nítorí tó bìnrin so ìyẹn gbọ́dọ̀ mọ́ ṣọ́ àníyàn rẹ̀ ní gbogbo nǹkan tí ìyàrá rẹ̀ ṣe ní tí mọ́mù kọ́ lè fi bẹ̀rẹ̀ nìyẹn ẹ̀rí kan ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wáhà yìí gangan so àmọ́ àníyàn kí ni ó tún ṣe bí ó tún àníyàn tó gbó nǹkan tí ìyàrá rẹ̀ ṣe lórí ọ̀rọ̀ ẹ̀sìn so bákan náà àwọn àtìgbọ́ kan máa ń wáyé lórí àdéhùn yìí tí bá rẹ̀ lù ní tí bá ń ṣe àìdá yóò wá ní àníyàn owó fa so wọn èyí lo àdéhùn yìí síbi tí yẹn bá ti ń ṣe àìdá tẹ́rẹ̀ ń fi ń ṣe àìdá òun mo tí òun ti dìná òun jalè òun ṣe ẹbọ ọlọ́run ò ní ibi àníyàn rẹ̀ torí iṣẹ́ yẹn ọ̀dá tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ọ̀wá mi kọ́ wá ní ẹ̀rí ń ṣe ń jáde àní ẹ̀rẹ́ ti fẹ́ dá wá káríkílà ní ẹ̀rẹ́ tó dá ẹ̀ ó lè fẹ́ kọ́ mọ́sára sí báwọn irú yẹn kọ́ so ó lè ó lè torí pé ọfẹ́ ṣe dáadáa kọ́mọ wá sábúrú tọ́wá ní ẹ̀wà níyàn rẹ̀ níbi iṣẹ́ rí ẹ̀rí pé ń tánà bí iṣẹ́ rí lamẹ́ríkà wípé wọ́n tó wá ó ní innamal a'malu binniyat ìgbà tí wàá sọ̀rọ̀ ó ní wa innama li kulli imri'in ma nawa ìgbà tí wàá sọ̀rọ̀ ó wá sọ̀rọ̀ ìjìra pító iṣẹ́ rẹ ni àmọ́ iṣẹ́ ṣe pẹ̀lú àníyàn dáadáa ọ̀fẹ́ parí ìjà pẹ̀lú àníyàn tó dáa ọ̀fẹ́ ṣòro kan fún yàn ṣe pẹ̀lú àníyàn tó dáa tó rẹ́ lọ́lékéwú lọ́lékéwú pẹ̀lú àníyàn tó dáa so o fẹ́ náwó sí mọ́tálá sí na pẹ̀lú àníyàn tó dáa so ìbẹ̀rù wọn ti níbi àníyàn yàn so láti rí ìmúsù àníyàn mẹ́lìyàn tó fi ní bọ́ sínú kárí mi ẹlòmí àwọn èèyàn rò pé ń ṣe ìbádà ó yìí pé kòránì kárí mi ní pé ẹlùmí wa ní àá ah, ah, àwọn aláwọ̀ ẹnu torí ó dékàwé èèyàn mọ̀ ènìyàn ti mọ̀ ẹ̀rọ ní àláyé ẹgbà ọ̀sán <laughs> ó mọ̀ kó ní lálàbí sì ni ah, ó sọ káwọn lálàbí sì àtàwọn ní monday àwọn àrè ó tán tó ó ní lálàbí kàmá so àníyàn èèyàn máa ń kíyèsí kí ọmọ jẹ kí kárí ni ọwọ́ kí ó sì máa ṣiṣẹ́ nítorí tẹ́ni kankan lẹ́lẹ́ iná kí ó ṣe kó jẹ́ torí tọ́lọ́ torí nílà àdúró báyìí náà tó bá di ní ọjọ́ mẹ́jọ tó wá ti mọ ọ̀rọ̀ bá lọ. so ètò tẹ̀lé straight náà ni ọ̀rọ̀ ọ̀rọ̀ wáhì gangan náà àdé tẹ́lẹ̀ kejì tí ó tẹ̀lé. هذا وصلى الله على محمد وعلى آله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك نعم. السلام عليكم ورحمة الله وبركاته طبعا بسم الله نعم، السلام عليكم ورحمة الله وبركاته wọ́n ní àwọn gbọ́ àtúkà ní ìjọ ìjọ tó wọ́n ti wá síkà máa wọ̀n ní ìjọ ìjọ wọ́n pé wà sí ọ̀n dálé ní pé ìwọ̀n lọ máa péjọ níbi òkú wọ́n gbà tó wá dílé náà tó wá tẹ̀lé tó ẹnìkan náà wá kùnmọ́ náà fà rẹ̀ sí ní ìjọ síbẹ̀ wọ́n kí òkú kó nínú Islam tó máa ní wípé jọ ìtẹ́ ẹ̀mọ́ tí ni pé láti kí ọ̀rọ̀ tèèlà tí bá ti kírun sí òkú sílá tán nǹkanlùkọ́ túká nǹkanlùkọ́ kọrí sílé àmọ́ pé àwọn lè jòkó sílé olókùú sọ kò sí nínú súnà lẹ́yìn sallallahu alaihi wasallam kò bá mu ìpè tó wá ti bí kò sínú súnà nìkan ẹ̀ṣẹ̀ tó ni ṣe àpẹẹlẹ ìsìn tí òkú bá kú tí àwọn tí wọ́n wá jẹ́ ẹni tó súnmọ́ kú yẹn wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo pé irú èwo ló ṣe yí ọlọ́run o a o sì dá wa lójú báyìí irú ìyẹn náà ń pè ní àníyáhà ànábi ní ẹ̀ṣẹ̀ ha ni tí máa ń bí ọlọ́run ọba nù àwọn sọ̀rọ̀ wa ní tó kọ́ lẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ànábi òun náà ni pé ìmọ̀ lè péjọ sílé olókùú pípé bí nìyá hànà lòun náà ẹ̀ṣẹ̀ táwọn tó ń gba nìkan tó ń pariwo pé ọlọ́run ọmọ tẹ́lẹ̀ ìdá irú ẹ̀ làwọn náà ní ó ní kúnnà náà ẹ̀tù abdullah ibn jarir al-bajali olórí bẹ́ẹ̀ ó ní kúnnà àmìnà ni yá ha ẹ̀ṣẹ̀ ńlá ni o dẹ̀kúnyà ń lérí ẹkún náà ni ìwọ ẹkúnyà ó jìnà sí tó ń tó fà tí wọ́n fi ní kò dáa nìyẹn tí wọ́n lọ péjọ sílé olókùú ìrìnà ti pé èèyàn ọlọmọ jẹun ṣẹwárí tí ẹ̀ bá wọlé péjọ sílé olókùú ẹni tó bá lóye èèyàn ó rí ìdí pàtàkì kálífì ní kámọ́nà lè máa péjọ èèyàn ó rí àwọn ìdí kan mẹ́ẹ̀ wàláì kò síbi òkú ẹ̀ ti lè tó tọ́bàtọ́ ní agbára tó bẹ́ẹ̀ni ẹ́ bó ti lè kéré tó tẹ́rẹ lè péjọ tẹ́ bá ti péjọ tẹ́ jòkó sáàtì nì kò sí ẹ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ayé kọ́lẹ̀ kò ní tó wákàtí kẹ́ ti bẹ̀rẹ̀ ẹ ti mọ rẹ́rìn torí wà tẹ́ bá jẹ́ pé hmm, hmm, hmm, ṣe pẹ̀lẹ́ gbogbo kìíní ẹ̀ Ah, mo ti rí njọ ní ike ẹ mo lọ bí kíní bá tọ́tí mo tọ́tí kọ́ mọ́ njọ ní mo ti bẹ̀rẹ̀ oríṣiríṣiríṣi nù lákà yà kà rò pé yóò di ẹ̀kà mọ̀ rí ẹ̀rín lẹ́nu àwọn èèyàn ni so ọlọ́run tó dá wa àlọ́ àyà ẹ̀dámú máa ń kọ́ lẹ́kọ̀ọ́ sọ́lọ́wọ́n ọmọ tó ń dá ni ó mọ̀ wá náà njọ́ kan ọ̀fọ̀kan ṣẹ́ ọ̀pọ̀lẹ́ ní agbára yìí ní sọ ní ọ̀yà àdúgbò wáyé náà àwọn tí ọ̀fọ̀ ṣẹ̀yẹn wá dúró sí ń dò ní ọ̀lá ọkọ̀ ọ̀dọ̀ ọ̀tùpọ̀ ọ̀fọ̀ ń le bá ẹ̀tọ́ wà nù oyún ni ó sì kú tọmọtọmọ àtọyún wàláyà rẹ̀ ó sì tí ó kún sójú ń jọ mú wá pé hmm, tí ṣe rí àfi ní kámọ̀mọ̀ péjọ lélẹ́ yìí wàláyà kò tó tákì ní wọ́n ti bẹ̀rẹ̀ sínú rẹ̀ wọ́n ti sáwàdà wọ́n yọjú wọn lójú nígbà pé ah, adúlù bí ọkọ̀ yìí ti gbóná tó ọmọ ni tó bó ṣe jẹ́ nìyàn lọ rẹ̀ lọ. ó lè yàn sọ́lá wáyé bọ́sùn lọ́wọ́ sọ́tù pé ní ẹ̀kọ́ tẹ́ ń sọ wọn ìlú ìbò fún yín pé ẹni pé wọ́n ń padà wá sọ pé tẹ̀kọ́ lọ́n kó pa àwọn nígbà tó kù sí náà yẹ pọ̀ wọ́n pẹ̀lú àdínkù kan tí wọ́n ń máa fẹ́ fún àyà tí wọ́n bá ti béèrè pẹ̀lú àwọn kọ̀míṣọ̀ kan. ọ̀wọ́n ni pé tí wọ́n bá jẹ pé ó ní ànẹ́bì ní ká ànẹ́bì máa ń bẹ̀rọ nǹkan tó wáyé pé fìtínà tí ó wà á bá òun tí ó wà kó òun lọ á kàkà sí fìtínà tí ó wà kó òun lọ kọ́nà kó fa òun lọ́la yìí ń jẹ́ pé fìtínà ó ṣẹlẹ̀ sí òun torí yẹn kò sábúrú lẹ àmọ́ bóyá ara níyàn fìtínà yàtọ̀ sí pé ara níyàn ṣé ti yé bí kò ní àwọn èèyàn fúnlẹ̀ mọ́yàn lórí ọ̀rọ̀ ẹ̀sìn tí ó pé wọn ah ṣe ṣe bóyá ti fẹ́ ṣe téèyàn ní padà fọ́ọ̀lù fún àwọn eléyìí báyìí níbi aburú tí wọ́n ń pèpè sí i so irú ẹni tuntun náà dáa ń sọ tí wọ́n lọ àìlẹ̀ sọ. wọ́n bẹ̀rẹ̀ àtàrà wà lókùtù lọ́kàdùn pé mòlú ti fi fáwọn afá kan sọ pé dandan ni pé ìyàwó lọ máa ṣe òní nípa nìyẹn ṣàkóso pé dandan ni wọ́n pẹ́ láwọn sílẹ̀ òótọ́ dandan ní tọ́. ṣé afá kan bẹ̀rẹ̀ ẹni tó lè ní dandan ni kí mòlú kí àwọn ọ̀sẹ̀ wọ́n lè fún àná dandan ni kọ̀mọ́ nílẹ̀ dandan ni nítorí bá jẹ́ dandan ó pé tó bá ṣe ọmọ ìgbẹ̀tẹ̀ tó ní olùpápá kan tó ní mà sí nǹkan òdìsí làákàyè rẹ̀ ó lè sọ lóhùn kan báwọn ẹ̀kọ́ àpá mi lọ sí pé nǹkan ṣe làákàyè wọn bọ̀dá mi kan wọ́n sọ pé tí ẹ̀ bá ń ya wèrè tó bá jó níwèé àbúwájú ń kéwú ẹ̀ ń tètè mà dukkan inda ya mọ̀ pé ìwé náà ní ìdààmú rẹ̀ ẹ̀mọ̀ pé kíwú náà ní ìdààmú rẹ̀ so òun ni pé tí wọ́n wá jẹ́ ìrún ọ̀rọ̀ èèyàn ní ìsìn mòlúdì jẹ́ ìrún ọ̀rọ̀ èèyàn àbí mòlúdì jẹ́ ìtànà bí n ṣe àbí tó pàṣẹ fún ibi ẹ̀ máa ṣe àbí táwọn sọ̀rọ̀ bá ṣe àbí táwọn náà sọ pé ẹ̀ máa ṣe kódà àwọn ẹ̀mọ́ ń bò kọ́ táwọn sọ yìí wọ́n ọmọ tí ń jẹ́ mòlúdì àbí pọ̀tàn mọ́ bóyá tó wá jẹ́ pé ẹni tí ò bá ṣe mùlúdì gbé dandan ni kó ṣe mùlúdì ọ̀rọ̀kọ̀rọ̀ ni sọmọ olùdí kìí ṣe lànà nẹ́bìtọ̀ mọ́ ọ̀tọ́lọ́ bíbí àní àdáadáa lẹ̀ ni ìyẹn gbọ́dọ̀ bá wọn ṣe ó ti gbọ́dọ̀ ràn wọ́n lọ́wọ́ níbi rẹ̀ tó ọ̀dọ́lọ́wọ́ kọ́ ṣáà sí àlékún àgbóyè ẹ̀sìn fún wa هذا وصلى الله على محمد وعلى اله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك واشهد ان لا اله الا انت